ìwé kejì láti ọ̀dọ̀ pétérù pétérù kejì orí kìíní. èmi símónì pétérù ìránṣẹ́ àti àpọ́sítélì jésù kristi ni mò ń kọ ìwé yìí sí àwọn tí wọ́n ní irú àǹfààní tí a ní láti gbàgbọ́ bíi tiwa nípa òdodo ọlọ́run wa àti ti olùgbàlà wa jésù kristi kí oore ọ̀fẹ́ àti àlàáfíà pọ̀ sí fún yín nípa mímọ̀ ọlọ́run àti Jésù Olúwa wa nípa agbára Ọlọ́run tí kìí ṣe ti ènìyàn ó ti fún wa ní ohun gbogbo tí yóò jẹ́ kí a gbèrú ìgbé ayé tí ó dára àti ti ìwà bí Ọlọ́run nípa mímọ̀ ẹni tí ó fi ògo àti ọlá rẹ̀ pè wá nípasẹ̀ èyí ni a ti gba àwọn ìlérí iyebíye tí ó tóbi jùlọ tí ó fi jẹ́ pé ẹ ti di alábàápín nínú ìwà Ọlọ́run ẹ sì ti sá fún ìbàjẹ́ tí ìfẹ́kúfẹ́ ti mú wọ inú ayé nítorí èyí kí ẹ ní ìtara láti fi ìwà ọmọlúàbí kún ìgbàgbọ́ yín kí ẹ sì fi ìmọ̀ kún ìwà ọmọlúàbí ẹ fi ìkóra ẹni ní ìjánu kún ìmọ̀ kí ẹ fi ìgboyà kún ìkóra ẹni ní ìjánu kí ẹ sì fi ìfọkànsìn kún ìgboyà ẹ fi ìṣoore fún àwọn onígbàgbọ́ kún ìfọkànsìn kí ẹ sì fi ìfẹ́ kún ìṣoore fún àwọn onígbàgbọ́ nítorí tí ẹ bá ní àwọn nǹkan wọ̀nyí tí wọ́n ń dàgbà nínú yín ìgbé ayé yín kò ní jẹ́ lásán tàbí kí ó jẹ́ aláìléso nínú mímọ̀ Jésù Kristi afọ́jú ni ẹni tí kò bá ní àwọn nǹkan wọ̀nyí olúwa rẹ̀ kò ríran jìnnà kò sì lè ronú ẹ̀yìn ọ̀la irú ẹni bẹ́ẹ̀ ti gbàgbé ìwẹ̀mọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ àtijọ́ ẹ̀yin ará ìdí rẹ̀ nìyí tí ẹ fi gbọ́dọ̀ túbọ̀ ní ìtara láti fi pípè tí a pè yín àti yíyàn tí a yàn yín hàn tí ẹ bá ń ṣe àwọn nǹkan wọ̀nyí ẹ kò ní kùnà bẹ́ẹ̀ ni ẹ ó ti ṣe ní ẹ̀tọ́ láti rìn gaara wọ ìjọba ayérayé tí olúwa wa àti olùgbàlà Jésù Kristi nítorí náà ni mo ṣe pinnu pé n ó máa rán yín létí gbogbo nǹkan wọ̀nyí bí ó tilẹ̀ jẹ́ pé ẹ ti mọ̀ wọ́n ẹ sì ti fi ẹsẹ̀ múlẹ̀ nínú òtítọ́ tí ẹ ti mọ̀ nítorí mo kà á sí ẹ̀tọ́ mi níwọ̀n àgbà tí mo wà nínú àgọ́ ara yìí láti jí yín nínú oorun nípa rírán yín létí nítorí mo mọ̀ pé láìpẹ́ n ó bọ́ àgọ́ ara mi sílẹ̀ gẹ́gẹ́ bí olúwa wa jésù kristi ti fi hàn mí ṣùgbọ́n mo ń làkàkà pé nígbà tí mo bá lọ tán kí ẹ ní ohun tí ẹ ó fi máa ṣe ìrántí nǹkan wọ̀nyí nígbà gbogbo kì í ṣe ìtàn àròsọ ni a gbójúlé nígbà tí a sọ fún yín nípa agbára àti wíwá olúwa wa jésù kristi ṣùgbọ́n ẹlẹ́rìí ọlá ńlá rẹ̀ ni a jẹ́ nítorí a rí i nígbà tí ó gba ọlá àti ògo lọ́dọ̀ ọlọ́run bàbá nígbà tí ó gbọ́ ohùn láti ọ̀dọ̀ ẹni tí ọlá àti ògo yẹ fún tí ó wí pé ìwọ ni àyànfẹ́ ọmọ mi inú mi dùn sí ọ àwa fúnra wa gbọ́ ohùn yìí nígbà tí ó wá láti ọ̀run nítorí a wà pẹ̀lú rẹ̀ lórí òkè mímọ́ nígbà náà a tún rí ẹ̀rí tí ó dájú nínú àsọtẹ́lẹ̀ àwọn wòlíì pé kí ẹ ṣe àkíyèsí ọ̀rọ̀ yìí nítorí ó dàbí fìtílà tí ń tàn nínú òkùnkùn títí ilẹ̀ yóò fi mọ́ títí ìràwọ̀ òwúrọ̀ yóò fi tan ìmọ́lẹ̀ rẹ̀ sínú ọkàn yín ṣùgbọ́n kí ẹ kọ́kọ́ mọ èyí pé kò sí àsọtẹ́lẹ̀ kan nínú ìwé mímọ́ tí ẹnìkan lè dá túmọ̀ nítorí kì í ṣe nípasẹ̀ ìfẹ́ ẹnikẹ́ni ni àsọtẹ́lẹ̀ kan fi wá nípa ẹ̀mí mímọ́ ni àwọn ènìyàn fi ń sọ ọ̀rọ̀ tí ó ti ọ̀dọ̀ Olúwa wá.